الحمد لله رب العرش العظيم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله ذوي المنهج القويم وصحبه أهل الفضل والنعيم اللهم إنا نسألك من رحمتك وفضلك آمين فإنك رحيم ذو فضل على المؤمنين آمين ونسألك الهدى والثبات لعبادك المؤمنين آمين إنك الهادي إلى الصراط المستقيم آمين اللهم انفع بهذا الكلام آمين واهد به الضالين آمين وبصر به العميان آمين وافتح به عقولا مغلقة آمين ونور به قلوب المستمعين والمستمعات آمين يا ذا الجلال والإكرام آمين سلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها wa ẹni àpọ́nlé onílàákàyè ènìyàn tí ẹ̀rọ bá gbàgbé inú ọ̀rọ̀ tá à ń bá lọ náà ni pé adẹ̀ ń rojò ọ̀rọ̀ lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti tàwhídù dáadáa tí ò mú nǹkan ní ìmọ́láwọn ọba tí ó máa ṣe dúdú kó tó máa fi tún funfun là á tó yẹ pé funfun pọ́nrán ló gbé dání funfun pọ́nrán funfun pátápátá ọ̀nà ni tàwhídù ẹni tó bá ti mú dúdú là ọ̀nà ni bídíà àti shirk ó ti mú dúdú là nù ẹnikẹ́ni tó bá ṣe tàwhídù ẹ̀ dáadáa ọkàn rẹ̀ ó balẹ̀ yóò sì yí fọkàn balẹ̀ hmm kọ́lá àti ẹ̀sí pé ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yọ́ sọ dẹni tó jẹ́ sí fún gan náà yọ́ máa fún ìfọ̀kànbalẹ̀ káàkiri lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn kọ́lá tó bá ti rí ẹni tí bá ń fún ìfòyà káàkiri àwọn ènìyàn tí ń dẹ́rù bá àwọn ènìyàn láàrin àwọn ènìyàn tó bá ṣàfihàn ara rẹ̀ pé àfa lòun tàbí wàlíyì lòun lọ́mọ pé wàlíyì ṣètọ́ nìyẹn hmm. mo dẹ̀ sọ fún ara rí pé mo ti fún wa ní àpẹẹrẹ àwọn ànábì méjì ànábì wa ṣùáyì àríṣọ́lá àti ànábì wa Musa lónìí a máa fẹ́ sọ̀kalẹ̀ tó dùn ọ̀gá àwọn ànábì ọlọ́wọ̀n ọba hmm. ìmáàmù àwọn olùbẹ̀rù ọlọ́wọ̀n ọba hmm. ànábì wa Muhammad ọmọ ìṣẹ̀lẹ̀ táwọn náà èrí pé tí a bá ní ọ̀gá onítàwíhìd ànábì wa Muhammad wa bá tó ń gbọ́ wa wa mùsùlùmí tó ń gbọ́ wa tó ọmọ abútàwíhìd

náà anábà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ti tawhid dáadáa jù náà ni wọn nígbà tí wọ́n ti tawhid dáadáa ọkàn wọn balẹ̀ ààyè tó yẹ kẹ́rù ti bà wọn ẹ̀rọ bà wọn mọ́ ẹni tí kò tí ì dé òkè táwọn wà òun fíìlì pé ah, ṣé àbúrò ní ṣe wá báyìí hmm. nígbà táwọn ẹbí ti dókè rẹ̀ ń tiẹ̀ ọ̀sán fún mi ká òsì ti ń jẹ báyìí sọ́lá tó táwọ́ bá ọlọ́run ọba gbé kalẹ̀ fún táwọn fi mọ̀ yí pé níta wí fún wa yìí bó ṣe rí nìyẹn ọlọ́run gbé kalẹ̀ fún wa níbẹ̀ yìí pé ìlà tàǹsòrò إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه نعم If you help him, if you help Muhammad for Allah did indeed, help him, him, when the disbelievers drove him out, the second of the two, when Muhammad and Abu Bakr were in the cave, he said to his companion, Abu Bakr, don't be sad, do not be afraid. Bẹ́ẹ̀ni, kí ló wá ṣẹlẹ̀ sí? فأنزل الله سكينته عليه Surely Allah is with us. Then Allah sent down his sakina. نعم بين يلوم بسكو إلا تنصروا فقد نصره الله أي أي نبي yìí sì <laughs> bẹ́ẹ̀ bá tiẹ̀ wá sọ pé ìbá dáhùn èmi ọlọ́run bá ti dúró tì ó hmm. ẹ lọ́ọ́ mọ̀ pé àwọn kèfèrí lé jáde àwọn méjì péré náírà ìjọba lọ́jọ́ náà àwọn méjèèjì wá wà nínú ọ̀gbun náà ń pè ní gáà inú kòtò tó jìn wọ́n jápa wọ́n sápamọ́ síbẹ̀ ó máa fi nìkan ah, wọ́n sápamọ́ sínú kòtò hmm. tó nígbà tí wọ́n wà níbẹ̀ Abubakar ẹ̀rù ń bà rọ́bì aláwọ̀ tààlà lórí sọ̀rọ̀ jáde wípé lọ́wọ́ ahaduhum tahta qadamai lọ́wọ́ ana ya Rasulullah hmm, lọ́wọ́ náà sọ̀rọ̀ ahaduhum anábì wà ní kòtò àti hmm. Abubakar Siddiq rọ́bì aláwọ̀ kòtò tí èsì sọ́kàwé tọ́ fi tọ́kàwé wọ́n tún dírẹ́sì ẹ̀ hmm. kò tó wẹ́ kò ní kò ní àmọ́rún tó wà nínú ẹ̀. both the messenger ah, of God and our Abubakar ah, they were both in the cave. wọ́n wà nínú ẹ̀ wọ́n sàpamọ́ hmm. síbẹ̀ wọ́n sá hmm. fọ́tà lọ síbẹ̀ so àwọn ọ̀tá wa wá wọ́n dẹ̀ dé tí kòtò wọ́n dẹ̀ rìn gìrìgìrì létí kòtò àárí má àárẹ̀ sẹ̀rẹ̀ mọ́ ń mú lọ́wà ń mú lọ́wà. Abubakar sì ń bẹ nínú kòtò ẹ máa gbọ́ nǹkan ẹ máa wọ àrántí ọlọ́wọ́n ọba kòtò tó jẹ́ sí pé téèyàn bá wà lókè tá a bá ara rú nǹkan wúrúwúrú báyìí tó wà lókè gan ọgbà pé kìnnìkan ń bẹ nínú kòtò abubakar tó wá sọ̀rọ̀ fún anabi wa muhammed. launabọ ahaduhum tahta qadamay. abubakar tó gbé wa anabi tó bá jẹ́ ti àwọn tẹ́ ń dúró lókè tí wọ́n bá ilé àwọn ìlàsàn gan. lọ́rọ̀ Ibari Waya Rasulullah. Everything by Abu Bakr was scared. He was even talking to Muhammad. If this our enemies mm. were to look down beneath their feet, they would have seen us. Wọ́n bá rí wa o. Nbù hmm. yìí bá ń tán. Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì wa sọ pé ibi yaqulu li sahibi. Ànábì wa sọ fún Abubakar pé la tahzan. Hmm. La tahzan má bẹ̀rù. Ìyẹn bí i pé ìbẹ̀rù ni Abubakar fi sọ̀rọ̀ ìjáde. Hmm. Ee eh, nǹkan ṣẹlẹ̀ lónìí. àlẹ́bí wa ni inna Allaha inna Allaha ìwọ náà ọwọ́ ìbá ànábì lé ìbẹ̀rù kú fún Abubakar lọ́dẹ̀ àlọ́hàn àfa àtọ̀bá tẹ̀lé ànábì lẹ́yìn sallallahu alaihi bá gbé bẹ̀rù wà bọ́ jala ọ̀wọ́ kí ni tó fi rìlífù ẹ̀ tó fi kúrò bá ọkàn rẹ̀ tó nìyẹn hmm. dìkún wàhálà ọkàn rẹ̀ hmm. báyìí ni àwọn àfa ẹ má jẹ́ àfáà yìí tá a fi ń sọlé fún ọ èrè rúgbọ́ mi tẹ́ ń gbọ́ wa àmọ́ kókó lọ́gọ́ yín ní máa rìn káàkiri alárìnká lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn mùsùlùmí ẹsẹ̀ wọn ìdúró tọ́lọ́wọ́n nìkan bí nǹkan bá ti sìn ọlọ́run pé àìdúró àgbọ́dọ̀ lọ ah, àìdúró pé àìdúró lásán àgbọ́dọ̀ hmm, lọ bìkan báyìí o àgbọ́dọ̀ lọ àìdúró lásán o àgbọ́dọ̀ yẹra rẹ wo àgbọ́dọ̀ lọ bá àbá o ò ní ò ní à. díẹ̀ ọmọkùnrin òjò ìjọ ọmọ àwọn ènìyàn gbé wà máa àwọn èèyàn káàkiri àwọn ènìyàn káàkiri àwọn tojúbọlé káàkiri àwa náà ni hmm. nígbà tá a rí báyìí tẹ́ ẹ bá ti wá débẹ̀ àwọn èèyàn yìí nù tún á máa wàhálà náà ìtọ́ ọba ti rẹ́ni tí bá ń sọ fún ọtọ́ bá lọ gbé nǹkan kan lọ bá bóyá o ti ẹ̀ sọ fún ní mọ́sálásí ni àbọ̀ pàdé ẹ̀bí kan ní ọba sọ fún pé nǹkan báyìí tó bá tún ti dìkún àhálà rẹ lọ́mọ pé kìí sáfà àtẹ̀sìn Islam mm. àfà àtẹ̀sìn Islam mm. nìyẹn ànábì wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ mm. nígbà tí Abubakar sọ̀rọ̀ ojú ọ̀rọ̀ bẹ̀rù jáde tó jẹ́ sí pé ibi tá àti bẹ̀rù bá dé báyìí táwọn ẹ̀yẹ̀kẹ́ bẹ̀rù ọba díẹ̀ níwọ̀n ànábì wa sọ pé látàzánì gbólóhùn ìlọ ẹ̀kọ́ ọmọ ẹ̀jẹ̀ àkọ́mọ̀ náà gbogbo àfa. láàtà kí ni mo pè é láàtà náà ni gbólóhùn ẹ̀kọ́ ọmọ ẹ̀jẹ̀ àkọ́mọ̀ náà gbogbo àfa àtàwọn tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi báyìí ni ànábì wa ń rí ìbànújẹ́ kúrò pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ hmm. tọ́jà sí pé kò sí tó bí ọ̀rọ̀ náà jáde ju kó wà sí tawhid tawhid tó strong náà la tahzan wọ́n ti bẹ̀rù inna Allaha ma'ana bá nàbí tẹ̀wé báyìí tán fa'anzalallahu sakinatahu alayhi alayhi yẹn dọ̀míru yẹn tó náà yẹn lọ padà bá Abubakar bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọ ìfọ̀kànbalẹ̀ sọ́kàn Abubakar hmm. ẹni bí Abubakar bá fi hàn fa'anzalallahu sakinatahu alayhi ọlọ́run sọ ìfọ̀kànbalẹ̀ wà bá Abubakar alẹ́lẹ́jọ́ sọ wípé gbogbo ń tẹ́ wí látàárọ̀ àti lẹ́kì ọ̀dọ́ lọ àwọn ànábì ọlọ́run lọ ń <laughs> ẹ̀sà nábì Musa ẹ̀sà nábì Shu'aib ẹ̀sà nábì Muhammad ọ̀nàbí ọlọ́run aláwáyìn àwọn ọ̀láyà ń dáná aláwọ̀ nábì ọlọ́run ni ààrin bí wọ́n rí o má ti sọ̀rọ̀ jìnnà ìjà sọ fún ọ pé in tó tẹ̀lẹ̀ sáwọn ànábì ọlọ́run ọba yìí yóò tó máa jẹ́ ti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn gbogbo ẹnikẹ́ni tó bá jogún àwọn ànábì ọlọ́run ọba gbogbo wọn náà ni wọ́n máa jẹ nínú àǹfààní yìí ẹsẹ̀ lọ́mọ wípé ìwọ tẹ́rù rẹ̀ Hmm. tó bá jẹ́ sí pé àwọn ànájọ́ ọlọ́run lọ́ba jogún fọkànbalẹ̀ ẹ̀rù ní bọ̀ ọ̀mọ́ mọ̀ tó bá jẹ́ sí pé jogun lọ́ba jogún jẹ nǹkan mìíràn ojogún jẹ àáfàá kan lójogún jẹ ọ̀jẹ̀ ogún ànájọ́ ọlọ́run ni, mí ní tàríkà mí ní tọ̀ríkà àti kankan ẹni tọ̀ríkà gbó ọ̀jogún ànábì mánu ẹ bá jogún ànábì súnnà ní tiẹ̀ bá jẹ́ sí pé nǹkan mìíràn lọ́ba jogún tọ́ba jẹ́ lómi tọ́ba sàgbé tiẹ̀ sí nǹkan mìíràn tí ó ń pe ẹ níjọ kan àbí lẹ́gbẹ́ kan ẹ béèrè pé síta nẹ́bí ni àbí tó lórí yín báyìí tó lórí yín báyìí ẹ lọ sọ fún kùtù tí ẹ yìí o àwọn tó jogún tiẹ̀ nìyẹn tó o gbogbo ànábì ọlọ́run síta nẹ́bí ọmọ Muhammad sọ̀rọ̀ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ọ̀fun ìfọ̀kànbalẹ̀ ká hmm. ẹ̀rù ní bá ọ má ó sì máa sọ fáwọn èèyàn pé ẹ má bẹ̀rù má ẹ jẹ́ ká lọ wo Khadija kì í sáà nábì ọlọ́run nìkan nìkan ìṣẹ̀lẹ̀ Khadija sọ̀rọ̀ bí ẹ mọ́ kan náà àwọn ìyá wa ní sísè ìyá wa nẹ́bí ọmọ Muhammad ọ̀kan nínú àwọn àgbà àwọn wòlíì hmm. àgbà kí ni mo pè é àgbà wòlíì wọn ní àgbà wòlíì Khadija hmm. tẹ́wọ́n tọ́lọ́run bá fẹ́ sóbìnrin rẹ̀ ànábì ọlọ́run ọba ni sáyẹ́pọ̀ ọlọ́run wà ní ètò ọlọ́run pé obìnrin ọjà ànábì ọlọ́run ọba ni nínú àwọn tí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n kò sí ní ètò ọlọ́run pé kí obìnrin ọjẹ́ ànábì ọlọ́run ọba náà ìkan nínú àwọn àgbà wàlíì ni Khadija ẹ̀wá òbí ṣe ń mú ìfòyà kó o fọkọ ẹ̀ madana bi na sẹsẹ fẹ di anabi ọlọm sọlọlọ hadith dábẹ sọ fún àwọn sahih bukhari àti sahih imam muslim nù hadith aisha naam nígbà tí anabi sọlọlọ alayhi wa sallam tanabi wa ba tanabi wa anabi sọ fún khadija yakulu laha rasulullah sọlọlọ alayhi wa sallam anabi sọ fún khadija pé laqad khashitu ala nafsi wíkín hmm. gbọ́. yàkọ̀dọ̀ kọ̀ṣí tu àlànàfsì. ànábì ọ̀hún rìpọ́t fún ìyàwó ẹ̀ pé ìwọ ìyàwó mi làkọ́dí kọ̀ṣí tu àlànàfsì. ẹ̀rù ara mi bà mí o ẹ̀rù ara mi bà mí mi gẹ́ẹ̀tì ara mi o nítorí jẹ́ kó rí bá ní bí ànábì rí màláìka sallallahu alaihi wasallam orí tí ò rí rí hmm. ibi tí ànábì ti kọ́kọ́ dà níbi ọ̀làwọ̀ bá ní làkọ́dí kọ̀ṣí tu àlànàfsì mo bẹ̀rù ara mi èmi pé mi kí ẹ̀tì ara mi wọ́n hmm. dàbẹ̀ ni pé mi ìmọ̀ ibi tọ́rọ̀ mi lọ́wọ́ hmm. ìyàwó mi mi ìmọ̀ ibi tọ́rọ̀ mi bẹ́ẹ̀ já sí. àmì tó tàbí sọjá ní ẹ̀. kọ́lẹ̀tì Khadija. kọ́lẹ̀tì Khadija. Khadija bá da lóhùn. kálá wàllọ́. báwo yìí kan. má yọkùzí kàlọ́hù abada. ó tún fi abada sí ti nínú hmm. sàfẹ́ Bukhari àti Muslim náà wa ó tún fi abada ǹdẹ́gbẹ̀ ní abada forever yẹn pé láéláé. not in this world. kọ́lẹ̀ eh, Khadija sọ pé Khadija Khadija fa anabi létí anabi ẹ̀rù máa ń bá mi wọ̀ yàrá ní ìmọ̀ bíi tí màá dára mi tí o. ìwọ náà tó ń gbọ́ mi tó ń sọ pé àti ẹ̀mọ́ mi tá gbọ́rọ̀ àgbà yìí máa sọ fún ọ pé kálá. kálá wàllọ́. wọ́n máa yẹ kùsí kálá wà. wọ́n prophet Muhammad ojú òní jọ ọlọ́run bí a wọ́n ti lé sí mi kó tí máa tì mí tọ́ bá ti tàwọn ètò dáadáa èmi ń sọ tèmi o gẹ́gẹ́ bí fọkànbalẹ̀ tèmi ní pé mo ẹ̀yìn gbọ́dọ̀ wà kọ́mọ́ máa rẹ̀ bali insanu ala nafsihi basira ẹni tó mú nǹkan mímọ́ ọlọ́run náà mà tó bá yẹ pé ọlọ́run nìkan bá kọjú sí ọ̀rọ̀ mà àwọn òmù nǹkan kan mọ́ ọlọ́run ọba ń tiwa wọn náà tó ń gbọ́ mi tọ́ bá mọ̀ pé òmù nǹkan kan mọ́ ọlọ́run ọba wí tiẹ̀ náà kò ti wà mm. tọ́ bá wà mọ̀ pé ọ̀dà olójú lọ yẹra rẹ̀ wò ní mm. ibi ọba kù sí lọ tún bẹ̀ sí tí wọ́n táà ń wúyé fún yìí náà bá jẹ́ni tí ìwọ náà bá ti tàwíìrì dáadáa mm. tó wọ́n sọ pé ah, mi mọ́ tọ́rọ̀ ní ọjà sí àti ìmọ̀lẹ̀ tí ó sùn lọ́la àmọ́ lóòótọ́ kò sẹ́ńtọ́ mọ́ lóòótọ́ sábúrú ọ̀bọ lòun fi àti ni àbọ̀wọ̀n pé kálá wàlà hmm. fọkàn rẹ balẹ̀ máa yọ̀ sí kálá ọlọ́run ti dójú tì ọ́ ọlọ́run ní yẹ̀yẹ́ káàkiri wá ní atẹ́ní àbùkù lẹ̀ fún ọ ìwọ́tọ̀ ń gbọ́ mi tọ́ba ti tàwọn hídùú rẹ dáadáa à ń sọ fún ọ pé kálá wàlà ẹni àbùkù òde jẹ́ ti àwọn ẹni ọ̀jẹ̀ tiwọn. nígbà ká bá ní àá ẹni àti gbọ́dọ̀ mú ẹni ní ti búburú níta ìdá ní ti fi ṣùtá sọ fún wọn wípé kò rí bẹ́ẹ̀ kálà kéde mi kò rí pé mo dùn dáadáa pẹ̀lú ọmọ bá báyìí ni Khadija radiyallahu anha ló ti rí ìbànújẹ́ àti ìfòyà kó lọ́dọ̀ ànáwà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú délé yìí wọ́n á fún wa nírò ayọ̀ ẹ̀yìn olùbọ̀ wa eré oníṣẹ́ oṣù civil servant wọ́n bẹ̀rù mọ́ hmm. owó oṣù rẹ̀ oṣù mọ́ ọgbà padà ẹ̀rù ń bà ọ́ hmm. ẹlòmíì ó ń pe ah, àti a bá wá darúgbó tán táìsàn bá mú alátùgbà owó oṣù wa tó há láti ẹjọ́ yìí wàá rí padà la tahzan innaka insanun sa'id olórí rẹ̀ náà o hmm. ó sórí rí padà má bẹ̀rù ṣùgbọ́n màá ọ̀wọ́ náà yà wá ní nǹkan kan tó fi owó oṣù rẹ̀ gbà hmm. bá lórí owó oṣù rẹ̀ tó ń oṣù méjìlá tá a ti rí gbà ẹlòmíì ọdún mẹ́ta حقق التوحيد يرى عليه التوحيد نيكا tó bá ti dá fọkànbalẹ̀ wà á gba nǹkan rẹ lásìkò tálàáfíà ń bẹ lára rẹ hmm. wà á sì lo nǹkan rẹ wà á sì tàbá lára nǹkan rẹ hmm. naam ìrẹtọ jáde graduate yálà ti kéwú ni o àbí ti ìwé ni o àbí ti jẹ ọwọ́ ni o hmm. tó sì ní parí lọ́wọ́ tó sì ràn mọ́ káàkiri tó sì jókè ó ti lo òrìṣẹ́ ìṣẹ́ tó ń wá yọ jẹjẹ padà fọkànbalẹ̀ ìṣẹ́ yẹn ó jẹjẹ padà ṣùgbọ́n ìwọ náà ti ń kankan o ṣe tọ̀hìn ìfẹ́ dáadáa ìrẹ́tọ̀ ọ̀rọ̀ máa bí ìrẹ́tọ̀ ọ̀rọ̀ máa bí tó ń wọ́ ma tó ọ̀rọ̀ máa bí fọkàn balẹ̀ ìrẹ́ ọmọ jẹ́ tiẹ̀ náà tó bá ṣe tọ̀hìn ìfẹ́ dáadáa ìwà aláìsàn ọjọ́ pípẹ́ ọlọ́run lè ṣàìsàn nǹkan kì í sọ ara ìwé ọlọ́run orí ìfọ ẹ̀dọ́ èlò nǹkan kì í sọ ọlọ́run bá fọkàn balẹ̀ ọlọ́run bó fún ọ lálàáfíà àìsàn rẹ padà kú lára rẹ àlàáfíà padà jẹ tiẹ̀ ṣùgbọ́n ìwọ náà padà síbi nǹkan tó lọ ń béèrè lọ́wọ́ rẹ òun náà ní kó o ti tàwọn ètò rẹ dáadáa náà gbogbo nǹkan tá a wí fún yìí yóò jẹ ti yín tẹ́ ẹ bá ṣe dáadáa ní àárín mm. láti máa débi òpin ìparí ọ̀rọ̀ nípa àkéfẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹni pé àǹfààní ẹlẹ́ẹ̀kejì ti ń bẹ nínú àwọn aráyà mẹ́tẹ̀ẹ̀ta táǹkì fún wa lọ́wọ́ tàbí ní aráyà tó tọ̀wé tó wà ní sọ́lọ́tò zàríyà kí ni àǹfààní ẹlẹ́ẹ̀kejì dáhùn túmọ̀ fún wa láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àbọ̀sẹ̀ méjì sẹ́yìn ìjókòó méjì sẹ́yìn àbí ìjókòó mẹ́ta ni pé anna allah khalaqana li ibadati <laughs> ọlọ́run ọba dá wa nítorí ká lè bá ìjọsìn fún ni tó ń ti bẹ́ẹ̀ náà ẹlòmíràn máa wá òbí tọ́lọ́run fẹ́ jẹjọsìn wa ni hmm. wa ma'a dhalika fa huwa ghaniyyun 'an ibadati hmm. ọlọ́run ọba ò nílò ìjọsìn wa irun tó kíkọ̀ tó ọlọ́run ọba ìsì àwọn ẹ̀tọ́ ọgbà kò sí kankan fún ọlọ́run ọba bó ti jẹ́ sí pé ìjọsìn oníjọsìn ò lè kọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò dín ọlọ́run ọba kò dín ọlọ́run ọba kù hmm. ọlọ́run ọba ò nílò ìjọsìn ṣùgbọ́n ọ sọ fún yín pé mo ṣe yín mo dá yín nítorí kẹlẹ̀ wà tó sọ ọlọ́run bá sọ pé ma uridu minhum min rizq wa ma uridu an yut'imun. ma uridu minhum min rizq wa ma uridu an yut'imun. I seek not any provision from you nor do I ask they should feed me but feed themselves or my creatures. ẹ̀yin olùgbọ́ mi ẹni àpọ́nlé eléyìí ni. àǹfààní ẹlẹ́ẹ̀kejì ta a n'isi nísìn ààbọ̀ síbi àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tí bẹ nínú àwọn àyà yìí àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn àǹfààní tó sodo tó jókòó pa síbi àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní sọ́tò Zariyat ṣùgbọ́n ká tó lọ síbi àǹfààní ẹlẹ́ẹ̀kẹta yìí a láti gbọ́ àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ṣókí kó lè bàa a lè mọ ibi tí àǹfààní ẹlẹ́ẹ̀kẹta àǹfààní ẹlẹ́ẹ̀kejì ẹ̀sùn àǹfààní ẹlẹ́ẹ̀kejì tàbí wọnú ẹ̀ báyìí ẹ̀yìn olùgbọ́ mi ọlọ́run bá sọ pé wà máa kọ́ lọ́kọ́ lè jẹ́ nìyà. wà máa kọ́ lọ́kọ́ lè jẹ́ nìyà wà ìyẹnsa ìlà àlìyà àbùdùn. And Allah created not the jinn and the mankind except that they should worship me. ọlọ́run ni mo ní ọjà náà àtàwọn èèyàn jù ó lè bá àṣẹ mi níkàlọ́. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون I seek not any provision from them nor do I ask them that they should feed me. Èmi ọlọ́run bò nílò nǹkan lọ́dọ̀ ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin lẹ nílò nǹkan lọ́dọ̀ rẹ̀ náà. إن الله هو الرزاق ذو القوة المتين. Verily, Allah is the all provider owner of power and the most strong. bẹ́ẹ̀ni Ọlọ́run ròyìn ara rẹ̀ pẹ̀lú ròyìn méjì náà ẹ̀yin olùkọ́ mi kí ni hakika ẹlẹ́ẹ̀kẹta kí ni àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tí mi lára yà mí tẹ̀tẹ̀ yìí wọn ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ́ ló kọ́ hakika ẹlẹ́ẹ̀kẹta kí mo gbé ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ́ ẹni pé ń bá manúrò náà ẹ̀yin olùkọ́ wa tọ́lọ́run ọba ò tí ì sàánú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ bá manúrò ó yí padà lọ́mọ pé ayáyà ló tẹ̀ tẹ̀ ọ̀ sọ fún wa pé ọlọ́run ọba ọpọ́n ọmọ ènìyàn lé bó hmm. ti ń pọ́n ọmọ ènìyàn lé náà lọ́pọ́n àlìjẹ̀nù náà lé hmm kí ni mo wí ọpọ́n ọmọ ènìyàn lé nígbà tó pọ́n ọmọ ènìyàn lé tán ó tún wá pọ́n àjùmọ̀ náà lé hmm. kí ló fi wá pọ́n wọn lé ó gbé wọn lérí gbogbo ẹ̀dá mìíràn tọ́lọ́ ń dá lórí ilẹ̀ ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ẹ̀ má sì gbọ́ o ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba gbé àpọ̀nlé fẹ́nìyàn àtàlìjẹ̀nù lé wọn lórí hmm. ṣùgbọ́n tọ́lọ́run bá bá pọ́n àyàn lé yọ tí a bá bí wálé rè pé kí lọ́lọ́wọ́ bá fi pọ́n wálé tó fi wá dẹni àpọ́nlé lórí àwọn èèyàn lórí àwọn ẹ̀dá yòókù tó wà lórí ìjọsìn lásán náà olùwà máa kọ̀ lákòótó lè jìnnà wà lẹ́yìn ìlà ọlọ́run mẹ́sàn kan méjì péré tí n tọ́lọ́run wá dá lórí ilẹ̀ tí méjì náà ni ọmọ ọlọ́run dá nǹkan ní lórí ilẹ̀ tọ́pọ̀ ṣùgbọ́n kò sọ pé kò sọ aim and objective tó fi dá wọn fún wa nínú hmm. ààrẹ kò ní sí ìjọsìn. Hmm. ǹgbọ́n ọlọ́run wá mẹ́sàn kan tó torí ẹ̀ wọ́lá fún wa yìí ó fi yáyé pé ìjọsìn yìí gẹ̀gẹ̀ ni sábàbí òun láti rí kíni àpọ́nlé wa òun láti rí àpọ́nlé àwọn èèyàn òun náà láti rí àpọ́nlé àwọn àlùjànnú ọlọ́run ọba mẹ́ǹtì ẹranko ẹranko orí ilẹ̀ ọlọ́run ọba sọ ẹranko ní odò ọlọ́run ọba sọ ẹranko tí ń fò ọlọ́run ọba sọ eléyìí ọjà àmọ́ ìgbé eré ènìyàn tó ń gbọ́ mi ọ́ máa ṣẹ́kù lẹ́yìn àpọ́nlé tọ́ ọba ti sin ọlọ́run ọba nìkan ṣoṣo ti sin ọlọ́run ọba nìkan ṣoṣo tó ọba ti ṣe nǹkan ní ọba ọmọ sẹ́kù ní ọyẹ ká jáde pẹ̀lú píríncípù kan láàrin bí òfin kan ọ̀rọ̀ tó jẹ́ sí pé ó dàbí òfin tó jẹ́ sí pé ọmọ ènìyàn tó ní làákà ti gbọ́ ọyẹ kó fi máa tó fi máa mọ̀ kí ni òfin náà annal abada huwa man abada Allah wa wahada ẹni tí a ń pè ní ẹni àpọ̀lé nínú ènìyàn àtàlìjànú òun náà lẹni tó bá sin ọlọ́run ọba nìkan ṣoṣo gbogbo ẹnikẹ́ni tí ọba ti sin ọlọ́run ọba nìkan ṣoṣo ajẹ́ sí pé kì í ṣe ẹni àpọ̀lé ọlọ́run ọba ti jẹ́ nínú Suratul Hujurat ayọ̀tẹ̀ sí ọlọ́run ọba sọ pé. inna akramakum inda Allahi atqakum inna Allaha alimun khabir. verily the most honourable of you with Allah is that who has the piety. Eh, agbọ́dọ̀ gbọ́ nǹkan kan yé mẹ́yẹn ayé alukoran ìwé àfáàtì bá ń gbọ́ mi ọ̀yẹ́ ká kí ó mẹ́yẹn in akirọ́mà hmm. àti atikọ́ nǹkan méjì máa pàdé akirọ́mà kéèyàn tó débi akirọ́mù yóò ti kọ́kọ́ jẹ́ kẹ̀rí ìmọ̀nà hmm. kó tó débi atikọ́ yóò ti kọ́ àmì mọ̀tẹ́pìnà náà ṣùgbọ́n nípa báyìí ẹ ká gbìyànjú ká wò ní pé ọmọ ènìyàn yọ́ọ́ máa gòkè àgbà nínú ìjọba karam ló ti bẹ̀rẹ̀ mú ẹ̀ ló ń ti atram yọ́ọ́ máa gòkè àgbà níbi àpọ́nlé yóò sì máa gòkè àgbà nínú ìbẹ̀rù ọlọ́run ọba. from the initial stage to the final stage. yọ́ọ́ máa gòkè àgbà nínú ìbẹ̀rù ọlọ́run ọba bí bá ti ń gòkè àgbà nínú ìbẹ̀rù ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ni ọmọ ìjẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ọba tó. Hmm. ẹ̀kúta sábàbí tá a fi pọ́n ọmọ ènìyàn lè o náà ní ká ṣe ìsìláṣọ àìbájọ́tì lẹ́la ká sí ọlọ́run ọba lóun kan nìkan sọ ọ̀rọ̀ àádọ́rin ẹ̀ka gbàgbọ́ yìí bá kan náà gbọ́mọ ènìyàn tí kò bá ti sin ọlọ́run ọba lóun nìkan sọ tí ọba ti tàn hìd tó bá ilé ẹjẹ sọfún ẹbọ kékeré ní àbí ńlá ni ẹ sọ fún un pé kò sápọnlé fún ẹni yẹ̀yẹ́ ni ẹni ilẹ̀ ni nígbà àlùkùránì fẹ́ rí nílẹ̀ pé ẹranko a máa jù wọn lọ́ngbà ní ẹranko a máa ti kíni a máa jù wọn lọ nígbà ní ọlọ́wọ́n bá sọ́tọ̀ làárọ̀ ọlọ́wọ́n bá sọ́tọ̀ sọ́tọ̀ làárọ̀ fi pé wọ́n la kọ́dé dàrọ́ ní àlìjà hàn ní màkàtí ẹ̀rọ mi rẹ̀ jìn ní wọ̀lẹ̀ ń lahum qulubun la yafqahuna biha wa lahum a'yunun la yubsiruna biha wa lahum adhanun la yasma'una biha ulaika kal an'am bal أولئك هم الغافلون سورة الأعراف آية 179 الله بقى تقول ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون And surely we have created many of the jinn and mankind for, for, for hell. They have hearts wherewith they understand not, and they have eyes wherewith they see not, and they have ears wherewith they hear not. They are like cattle, no, even more astray, those they are heedless ones. Allah Akbar. Amen. àlàyé tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ń bẹ́ àárín òun náà ní wípé ọlọ́wọ́n ọba kọ́kọ́ ọ sàlàyé ń téèyàn fi ń jẹ́ nìyàn náà ní pé ká jọ́sìn tí o bá ti sí jọ́sìn nínú ìgbésí ayé ìwọ ènìyàn tó ti tàwọn sí nínú ìgbésí ayé ìwọ ènìyàn lọ́wọ́ pé wùlẹ̀ àwọn kọ́kọ́ sọ pé wọ́n bí ẹran ẹ̀yin àtàgùntàn ẹgbẹ́ ni ẹ̀rẹ́gbẹ́ alẹ́sọ wípé ìwọ tó ṣe tawhid àgùntàn lè rẹ ọ̀rẹ́jọ ní kàtígórì kan náà lẹ́jọ wà ẹ̀rọ wa sọ pé àwọn alákìídà dé ìwọ tó ọba ti lákìídà ìwọ àtájá kàtígórì kan náà lẹ́jọ wà. somebody who do not worship he has been liking. tó ọba ti lákìídà tó ṣe tawhid wà ti ẹlẹ́dẹ̀ ọ̀gbùn rẹ̀ rẹ̀ yẹn nǹkan kan náà jọ nínú mm-hmm. tó ọba ti lákìídà ìwọ àtọ̀ bọ́ lágídò nǹkan kan náà jọ nínú kódà ọlọ́run tún ní home abọ́lù ọlọ́run tún ní àwọn ẹranko tá a wí tó dáa jù yín lọ ẹ̀rì tí ń ti bàjẹ́ ẹ̀yin tẹ̀ ṣe tawhid ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ronú ọ̀rọ̀ máa fẹsẹ̀ jalẹ̀ ọ̀rọ̀ máa forí gbági máa forí gbálẹ̀ ọlọ́run sọ sí mi ó ní ulaika kal'an'am bal hum adall ọlọ́run ní ulaika humul ghafilun àwọn yẹn ní òpònú òpònú òpòta iná ni ọlọ́run bá sọ pé n tá a fi ń da abolẹ̀ báyìí kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ilé wa la ń sọ àbọ̀rọ̀ ìlú wa la ń sọ hmm. àbọ̀rọ̀ àfa wa la ń sọ ọ̀rọ̀ ọlọ́run la ń sọ abájá ń ka Al-Qur'an láàmà ka hadith abájá ń ka hadith láàmà ka Qur'an lọ́wọ́ Suratul Furqan láyà 44 ọlọ́run bá sọ pé. am tahsabu anna aktharahum yasma'una aw ya'qilun. إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا Do you mhm. think that most of them here of understand? Mm -hmm. They are not, they are only like cattle. Mm -hmm. They are even further astray from the path. Ẹnìkan lẹ́yìn studio pẹ̀lú ìròyìn àtàwọn èèyàn kan bẹ lórí rẹ̀ náà dàbí ẹranko, náà dàbí màálù, náà dàbí ràkúnrin, wọ́n dàbí ajá, wọ́n dàbí àgùntàn, wọ́n dàbí àgbò, wọ́n dàbí ewúrẹ́, àwọn olùdílà, ìwọ̀dìbọ̀ rẹ̀ eléyìí àdúkà yí padà hmm. ẹ máa sọ fún wa pé àkídà ń bẹ ń bì kan tètè sáré lọ́wọ́ bẹ̀ wọ́n fẹ́ kó kú níjọ àwọn ẹranko rẹ̀ lọ́gbọ́ hmm. tí a bá ń ṣe lẹ́jọ́ àkídà àbí tawhid lórí rédíò ní ojókòó tí pé mo fẹ́ kú níjọ ewúrẹ́ mo hmm. fẹ́ kú níjọ àgùntàn abẹ́rẹ́ wọn ọba gbogbo àwa tá a ti kú níjọ àgùntàn ọlọ́mọdé àwọn padà síbẹ̀ ẹ̀tọ́ kú níjọ àgùntàn yẹn tó ṣe tọ̀ ìdè dáadáa tí o so nǹkan mọ́lé tí o máa jẹ èèyàn lọ́sàn tí o máa jẹ tí o kù tí o bá jẹ tí o bá jẹ ènìyàn o lè jẹ èèyàn àwọn ọ̀gá àwọn ẹranko làwọn eléyìí èyí tó o bá lè jẹrin ènìyàn o lè jẹ èèyàn tó ọba àwọn àti ẹranko ẹgbẹ́jọ ni wọ́n kódà ẹranko tó dáa jù wọn lọ ọlọ́run ọba kọ́ sọ àjọjọ́ mẹ́jọ tó bá tún tọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ kúnná àáyà yìí púpọ̀ ìjọ ti pé a máa bí ẹ̀rù fúnra wa àwọn ní àríwá bíílà tàlẹ́dà bíílà ẹ̀gbọ̀ sí ń jọ mẹ́jọ ẹ̀yìn ní àhámsà kákù kàláwò yá ẹ̀ tún mẹ́jọ fún wa ẹ bá mọ̀ túmọ̀ inú yẹn ó pè wá ah, wọ́n pè náà bàbá àgbọ̀ túmọ̀ ẹ̀ àwọn ìsọ pé orí burúkú pátápátá gbà ní àhámsà káfù àti kíni aláwòrán àwọn tó bá dọjọ́ mẹ́jọ àmọ̀ tẹ̀síwájú. asalaamu aleykum wa